àwọn ọ̀nà ló pín sí oníranran àyè láti lè ṣe kí láti lè mú jáde àmẹ́yíta fẹ́ darí ọ̀rọ̀ lé lórí oní alfasadu wa ifad fìdí ìbàjẹ́ àti ìwà àbàjẹ́ nínú ẹ̀sìn nítorí wípé eléyìí ló jẹ́ aslu usul ìpìlẹ̀ gángan fún gbogbo àwọn nǹkan tó kù tá a bá rí ìpìlẹ̀ yìí tá a bá rí túnṣe gbogbo àwọn nǹkan tó kù náà yóò ṣe kí ni yóò ṣe é ṣe yorùbá ní amúkun ẹrù ẹwọ́ ó ní òkè lẹ́wù ẹ̀wò sàlẹ̀ tá a bá lọ ń tẹ̀ láti mú solution wá lórí báwo ni ìbàjẹ́ ń ṣe tẹ̀ káàkiri ìbàjẹ́ kó tàn káàkiri gbogbo lẹ́wà torí pé kò sí tẹ́tí tẹ̀ ní rí ọ̀nà ìwà ìbàjẹ́ kan àbí kejì tàbá ní kálọ́mú níbi tí ò tọ́ tálọ́mú látòkè àníri yanjú àti kọ́kọ́ wò pé ìbò ni problem kọ́kọ́ wà ní ìyẹn ní ó fàtà ti concentrate lórí ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run ìyẹn la pè ní alfabad wal ifad torí pé ọlọ́run ọba ọba dẹ́dà ọba tó dá wa ni orí tó torí ẹ̀ dára gángan torí ẹ̀sìn ni ìtọ́nà bàríkìlá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọmọ ẹgbẹ́ èèyàn tí mo dá àlùjànnú tí mo dá in tí mo torí ẹ̀ dá wọn fẹ́ lè ṣèjọ ti mi ọlọ́run ni so ìpínlẹ̀ gbogbo nǹkan òun lélẹ́yìí bẹ́ẹ̀ ni bá ṣe ṣèjọ ti fọ́lọ́run ọlọ́wọ́ òfíìlẹ̀ kọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa pàbà wípé ó kàn ní àsùn òun ni bá a ṣe sin àmọ́ ẹni tó bá sọrú eléyìí ó ń kọ lẹ́tà sí ìyà rẹ̀ ni òrìkọ ọlọ́wọ́ bá àlejò ọlọ́ba tó dá wa tó ní ká sí òun kò kàn déédéé fi wálẹ̀ kíníkálùkù wa mú èyí tó bá wù nínú ìjọsìn tó dé ní ó ti máa sin lọ́ọ̀ lélẹ́yìí àti káàwò nílẹ̀ Áfíríkà tó báwọn ti máa sin náà ni. Àwọn European káàmọ̀ fún báwọn ṣe sí ni,

بعد الله بعد كلامي ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إن دين عند الله الإسلام طلع بعد كلامه ينقص عليه مران àlàyé ẹ̀tọ́ tó kúnná dáadáa ni wípé wàmán yẹ̀bùtẹ́gì rọ́ìrọ̀lì ìsìláàmì dínà tó bá tún lọ ń wá nǹkan míì láti títẹ̀ jọ́sìn tó yàtọ̀ sí islam wa man yabtaghi ghayra al-islam dinan gbogbo ẹnikẹ́ni tó tún wá ọ̀nà tí ó gbà ṣèjọsìn fọ́lọ́run ó wá lọ mú ìmọ̀nà tó ṣe tó yàtọ̀ sí ẹ̀sìn islam ọ̀rọ̀ ni falan yuqbala minhu àwọn ọlọ́run a ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ kí pé a máa ronú sí àmì gbà lọ́wọ́ ẹ̀ láyéláyé wà tán síbẹ̀ wà wúwà fi àkírọ̀ tí nínú ẹ̀lùkọ̀sìrì irú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ nínú àwọn ẹni òfò láìkìyàmà lọ́dọ̀ ọlọ́run so kò sí kí ni kò sí ẹkíìsì fọ́mọ ẹ̀dẹ́ yẹn kankan má látara ilé torí pé ọlọ́run bá lékè ọlá ó ti parí ọ̀rọ̀ ẹ̀sìn síbi kí ni sínú Islam ọlọ́run ni al-yawma akmaltu lakum dinakum وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ tó lè tọ́lọ́wọ̀n bà nípe láti parí ọ̀rọ̀ kò ṣe wípé ìparí ọ̀rọ̀ síbẹ̀ kò sẹ́ni tí ó kù tún di ẹwò mọ́ fàwọn ilé ìsọ fún wa wípé kò sí àwíjàre kankan fún èèyàn níwájú ọlọ́run láti lọ ṣe kíni láti lọ ṣe nǹkan míì tó yàtọ̀ sí Islam ìbádọ̀lá orí ìsìláàmù iná làáwọ̀ àwọ̀ òkí ni àwọn alkọ̀tát àwọn àwọn àbàjẹ́ tí ọmọ ẹ̀dẹ́ èèyàn ń wù tí ọlọ́run ọba ọba jẹ́gà látara ẹ̀sìn tó gbé fún wọn látara ẹ̀sìn tó fi lé wọn lọ́wọ́ in tó ṣe wípé òun náà ni wọ́n ṣe tí wọ́n fi rí oríire ayé àti kàlkìyàmà al-islam àwọn àwọn àbàjẹ́ oníranran táwọn èèyàn wá ń ṣe látara ilé àwọn àwọn àbàjẹ́ yìí orí tí pa ń kọ́ a máa kọ́ rí ọ̀rọ̀ ìlú wa a máa kọ́ sórí ètò ọrọ̀ ajé a máa kọ́ nípa owó a máa kọ́ ń pọ̀jú ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìbàjẹ́ gbogbo àwọn eléyìí pẹ̀lú ìbàjẹ́ gbogbo àwọn yẹn tàbí àhàt ló jẹ́ àwọn ẹ̀yẹ́ gún ìbàjẹ́ ìtúnṣe wípé òun ìpìlẹ̀ tọ́mọ ẹ̀dẹ́ èèyàn ń ṣe oníkiri alifasadu wal ifsadu fi dín ìbàjẹ́ nínú oríṣiríṣi ọ̀nà tọ́mọ ẹ̀dẹ́ èèyàn ṣe kí ni lọ́mọ ẹ̀dínyàn gbà kó tinú eléyìí oríṣiríṣi ọ̀nà tó ṣe wípé àwọn ń bẹ subhanallah wọ́n nípa látara kíni látara àbàjẹ́ ìbàjẹ́ tó ṣe wípé àti rìbá ẹ̀ padà yóò lágbára ni àti rìbá ẹ̀ padà yóò ṣe kíni yóò lágbára nítorí tí ọlọ́run al-islam gbogbo ọmọ ìdíyàn ọlọ́run bá ní kíọ́lá ló rán ahmed muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn ló rán ló fi iṣẹ́ islam ló fi ránṣẹ́ sí bẹ́ẹ̀ ni ànábì kí ṣe ọlọ́run fún àwọn ọmọ ìdíyàn ọlọ́run wa ma arsalnaka illa kaafatan linnas bashiran ọlọ́run rẹ̀ ànábì gbogbo ọdẹ ẹ̀dẹ́ èèyàn láàrin ẹtí pátá kó máa fún wọn ní ìròdùnú ìròdùnú kí ni ìròdùnú tí ẹkú bá ṣe tọ́ lọ́hùn àwọn rí ìjẹkùndẹ̀rọ ọlọ́run o bákan náà kó máa kìlọ̀ fún wọn kó jẹ́ òdù kìlọ̀ fún wọn lórí kí ni wípé ẹkú bá gbẹ̀rù gbọ́n rí tí òjọ́ sì fọ́lọ́run bó ti tọ́ àti bó ti yẹ à ìyá ń bẹ fún wọn o ìyá ṣe kí ni ìyá ń bẹ fúrú wọn so kí ẹ̀dá tètè ṣe kí ni ó lè tètè píkì chọ́ ìdí ẹ̀mí ilé ayé ń bíbà èyí tó bá fẹ́ nú ẹ̀ ó lè tètè ṣàṣàyàn rẹ̀ pèlè lè mo fẹ́ ìmọ̀ akọ́ṣetọ́ ọlọ́run kó ní dẹ́kùndẹ̀rọ ọlọ́run láyé àtọ́lá kìámà àbí kó gbẹ́rù gbọ́n rí kó dẹ̀ ṣe kí ni kó kọ lẹ́tà kó sì máa retí èsì lẹ́tà náà láti ṣe kí ni láti jẹyà níwájú ọlọ́run ọba àdẹ́dà ìbáàdàlá ọ̀nà àkọ́kọ́ tó nàìjíríà wọ́n gbà ṣe ìbàjẹ́ tí ẹ̀sìn ọlọ́wọ̀n bá dẹ́dà a máa rí àsopọ̀ tó ń bẹ láàrin wọn àkọ́kọ́ ní kí ni alkufru billahi subhanahu wa ta'ala alkufru lọ́nbẹ̀lẹ́ pẹ̀lú ọlọ́run ọba adẹ́dà ọlọ́run ọba tó dá wa tó ma wá tó mọ̀ wá tó pinlẹ̀ wa tó ti wípé àti tán ẹ̀ náà ló wà ó ní ká ṣèjọsìn fún un wọ́n bẹ nínú ọ̀ràn ọmọ ẹ̀dẹ́yà tó ṣe wípé wọ́n bẹ̀rù gbọ́n rí wípé kò sí tó jọ nínú apá wípé ní aljuhud wa tẹ̀síf kí yẹn dì náà nǹkan àbí kó pe nǹkan yẹn kó pe ní irọ́ tó dì náà yẹn atrakílẹ̀ pé kò sí tó ń jẹ́ ìrun jàre kò sí tó ń jẹ́ ànábì kí ló ń jẹ́ ànábì ẹ̀ kàn máa tara yín kéèyàn dì náà outrightly wípé òun àtọ́lọ́wọ̀ ní kéèsì kankan ambos kọ́ ti pé òun àmọ́ ṣe kí òun àmọ́ ṣe ìjọ fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó dì náà ọlọ́run pátápátá ni ọlọ́run bá àlékè ọlá ní kúròyìn irú àwọn èèyàn báyìí náà kò fáàdì ọlọ́run ní alladhina yankuduna ahadullah alladhina yankuduna ahadallahi min ba'di mithaqihi ويقطعون ما أمر الله به أن يؤصل ويفسدون في الحرب أولئك هم الخاسرون ẹ̀wọ́n tó bá bá ní kí ọlá fi ròyìn àwọn èèyàn báyìí ọlọ́ni alẹ́bínà yẹn fùdú na ahàdàlá ìní bá di ní ìsáàkì yìí àwọn tó ṣe wípé wọ́n tú àdéhùn tí wọ́n bá ọlọ́wọ́n bá àlékè ọlá ṣe lẹ́yìn ìgbà tó ṣe wọ́n ti ta kókó àdéhùn yẹn àwọn àfáà ní àyà yìí ó sọ̀kalẹ̀ tó rí àwọn kèfìrí náà ẹni tó balẹ̀ lé wọn lórí àti àwọn ọ̀ràn èèyàn náà àwọn tó ṣe wípé àdéhùn tí wọ́n bá ọlọ́wọ́n bá ṣe wípé àwọn oúnjẹ ìjọ ti kọ́ lọ́hùn wọ́n tú àdéhùn náà wọ́n gbẹ́rù gbọ́n ní lórí ẹ̀. ọlọ́ni wọ̀nyẹ pàrọ̀ náà máa amọ̀rọ̀ lọ òbí àyù pọ̀l. bákan náà wọ́n ń jẹ́ okùn ẹbí ta pa wọ́n láṣẹ fọ́nà màdìkínlá kan láti fún wọn tó papọ̀ wọ́n ń jẹ́ okùn ẹbí náà wàyú fìdúnà fìlhàb bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe bàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run ọ̀dá ìkà wọ́n ti pò fún wájú ọ̀rọ̀ nítorí kí ni torí pé wọ́n gbẹ́rù gbọ́nrí àtijọ́ sì fọ́lọ́wọ́n ọba tó dá wọn. gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́lọ́wọ́n bá àlékè ọlá pè sábẹ́ ẹ̀jọ́ sìn. ìtọ́lọ́wọ́n bá àlékè ọlá torí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ àwọn ànábì rẹ̀ tó gbé dìde nìyẹn torí ẹ̀sìn rẹ̀. ìtọ́lọ́wọ́n bá àlékè ọlá torí ẹ̀ sọ gbogbo àwọn tíra tó sọ̀kalẹ̀ torí eléyìí náà ni. látìgbà náà fi edé sìn káwá rí mú ọ̀rọ̀ àwọn èèyàn tó ṣe wípé wọ́n gbẹ̀rù mọ́ ní pé àwọn oníjọ́sìn ká ti fọ́lọ́hùn tẹ̀pẹ́rú àwọn èèyàn báyìí wọ́n ti bùkátà sí ìyà gidi níwájú ọlọ́run bá dẹ́dà ọlọ́run ní bákan náà wọ́n a máa ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run èwo ló tó ìbàjẹ́ jù lọ nínú kí ẹgbẹ́ ṣe kí ni kó mọ̀ ṣe ìjọ́sìn fọ́lọ́hùn lẹ́tọ́ ti tẹ́ ọba yìí lọ́ba tó ní ìkápá lórí rẹ̀ wọ́n tó lè pé kò ní ìkápá àti máa bẹ́ ọlọ́ọ̀bà yìí ló mú jáde nípò àìmáa bẹ́ hal àtàrẹ ìǹsàn ṣe inú mi nà dáhà lámì ẹ̀kún ṣe àìmọ̀sùkúrọ̀ ipò àìmáa bẹ́ tó lè pé kò jáàmù kankan náà ló ṣe kí ni ọlọ́ọ̀bà àdìkẹ́ra ló mú jáde mbẹ́ wàláwù akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an ìmú jáde nínú àwọn ìyá ní ìmú ní ìmú jáde kòlòfórì ẹ̀ẹ̀mọ̀ gọ́gọ́nà tọ́lọ̀ ọ̀bàlìkẹ́lá gbé jáde nínú àwọn ìyá yìí tọ́lọ̀ ọ̀bàlìkẹ́lá tó tò yìí ọlọ́run bá yín wá pa yín láti pé kẹ́ẹ̀kì jọ fi fóun èèyàn wá gbẹ̀rù gbọ́n rí èwo nínú ìbàjẹ́ lórí ilẹ̀ ayé ló tó eléyìí náà èwo nínú ìbàjẹ́ àwọn ní ó ti níta ó jalè ó ṣe kí níta àhà ẹ tó ṣe wípé ó ti jalè ọlọ́run ìjọ ìtọ́lá ní kó ṣe kó ohun ó bẹ̀rù mọ́ ní kò ìjọ ti kọ́ lọ́hùn kí ló tún kù tó fẹ́ ṣe nínú ẹ̀ṣẹ̀ tí ó tún kó yẹ má. Allah ni innal ladhina kafaru wa saddu an sabilillah zidnahum adhaban fawqa al-adhab bima kanu yufsidun. ẹgbọ́n náà màálí kí ọlá ṣe so ìwà kèfèrí àti alfasad bóyá tó papọ̀ mọ́ra wọn alánina lẹ́dínà kọ́pàrú àfọ́dù àǹsẹ̀bí ìlìlá ẹ̀ráwà tó ṣe kèfèrí túpù ní wípé wọ́n kọ̀ wọn àjọsìn fọ́lọ́hun wọn ní fọ́lọ́hun máa bẹ láyé tẹ̀fọ́nà wọn bẹ láyé tí wọn bẹ́ẹ̀ ni wọ́n ń gún àwọn èèyàn lórí kúrò níbi ojú ọ̀nà ọlọ́run ọlọ́run ni zidna um adaban kọ́kọ́l adab a ṣe àlékún ìyà lórí ìyà wọn torí kíni bímọ káàlù yòkìdó látara àwọn àbàjẹ́ tí wọ́n wù yẹn ìbáraẹ̀lá kí ẹ jẹ́ kèfèrí nínú àwọn tó ń balẹ̀ ọlọ́run bá àlejò ọlájẹ́ ni káà iná máa kàànà gbogbo ẹni tó bá wùkẹ́ nínú alẹ́ jẹ́ gbogbo bí tó bá wùkó lè jáde ìran tó bá wùkó ti lè jáde oníbàjẹ́ ni olùṣèbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run ni látara kí ni látara pé ó kàn kò ṣèjọ́ sí fọ́lọ́run bó ṣe rò kó jẹ́ ní àpọ́nlé tó níwájú àwọn èèyàn kò lè rápọ́nlé kankan níwájú ọlọ́run àti gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run pátá torí pé irú èèyàn báyìí minal mufsidina fil haq nínú àwọn tó ń balẹ̀ ọlọ́run ọba àlejòlá tó ń bàjẹ́ ni ẹ bá àdàlá àwòrán àkọ́kọ́ ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe kí ni tí wọ́n ń gbà bá ìsìn ọlọ́run jẹ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì الاشراق بالله عز وجل الاشراق بالله عز وجل ارى لا تجي في اطلاق مطمئنة ان تريني بي اقفا اي ما هي مطمئنة لقوت ارى لا تجي هو اطراني مسلمي وتوان دانتاني تقمع الله من وجوسي ilé láńpẹ̀ ní kí ni àṣírìkù billah ìbá ọlọ́wọ́n bá lè jẹ ọláwórogún ẹ̀yẹ táwọn afọ́ọ̀mọ ọkọ lórí social media àbórí tẹlifíṣàn pé ẹlẹ́bọ ni ó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ń ṣẹbọ ẹlẹ́bọ ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ kan tó fẹ̀ dáadáa ni òun náà ní kí ni tíyàn máa jọ́sìn fún nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run lẹ́yìn tó ti ń jọ́sìn fọlọ́run ó tún wá nù nǹkan míì ó fi ṣe déédéé ọlọ́run subhanallah eléyìí là ń pè ní ṣíríkù táwọn àáfàá tún ní ìtumọ̀ wípé ìṣẹ́bọ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí nílẹ̀ fún eléyìí títún ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ló kú sí inú eléyìí tó túmọ̀ sí pé wọ́n gba ojú ọ̀nà wọlé sínú Islam wọ́n wá gba ojú òdì ọ̀nà jáde kúrò ní Islam wọ́n ti jẹ́ mùsùlùmí látara ìwà wọn ìṣe wọn ìbá ọlọ́wọ́n bá lékè ọláwọ́rogún ìṣe ọba pẹ̀lú ọlọ́run wọ́n wá gbàbẹ̀ ṣe kí ni wọ́n gbàbẹ̀ jáde kúrò nínú ẹkùn Islam ìyẹnú kan tọ́lọ́ ọba àlékè ọlọ́run fi ròyìn ṣíríkù pẹ̀lú nǹkan tó jẹ́ nínú alukur'an ọlọ́run ọba àlékè ọlọ́run ti dá yín ó ti pèpè síbi ìjọ sí rẹ̀ kí wọ́n ló ń jọ́sìn fọ́lọ́run ó tún wá ń pa nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run nínú ìjọsìn ọlọ́run ló Suratul Baqara ọlọ́run yá ayú an-nas i'budu rabbakum alladhi ọlọ́run ni mo pe ẹyọmọ ẹ̀dẹ́yàn i'budu fún ọlọ́run ọba yín alladhi khalaqakum ọba tó ti tó òun ló dá yín walladhina min òun ló dáwọn tó ti gba ágbé kọjá o la'allakum tattaqun kẹ́lì bá káyọ̀ ọlọ́ọ̀bá yìí alladhi ja'ala lakum al-arda firashan was-samaa'a binaa'a wa anzala mina as-samaa'i maa'an fa'akhraja bihi mina ath-thamarati rizqan lakum fala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́ni ọba ta ní kẹjọ́ ti fún yìí ọba tó ti pé ja'ala lakum al-arda firashan ó tẹ́ ilẹ̀ fún yín ní pẹrẹsẹ wọ̀tàmọ́ àbínáà ó wá fi sọ́mọ̀ fi ṣe kàn lórí ilẹ̀ wà ń gbẹ̀lẹ̀ nínú sọ́mọ̀ ìmáàn ó wá ń rọ òjò fún yín láti sọ́mọ̀ òjò tó rọ̀ yìí fa àkọ̀rọ̀jà bí ìmìnà sàmọ̀rọ̀ tìrí ìsọ̀lẹ́kùn àtàrà òjò tó rọ̀ yẹn ó wá fi mú àwọn ọrúgbìn jáde ó lè máa jẹ́ ìjẹ ẹ̀mú fún yín kí lọ́nà bá ní kí wọ́n ti parí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ní fàlẹ́ àtẹ̀jẹ̀ àìlùlíláì àgàd ẹ ọba yìí wá orogún ọba yìí akẹgbẹ́ wà tún ta ní sẹ́yìn náà mọ̀ pé kò ga kí bàbá bí ọmọ òun ló bí ọmọ rẹ òun ló tọ òun lóòrè ó ti dàgbà tán ìgbà tí ó máa tí ó máa wúlò fún bàbá ọmọ lọ mú ẹlòmíwá pé bàbá mi méjì bí mi táwọn fi ń da àwùjọ wọn rúùtì ẹwọ DNA pé àkọlé pọ́síbù ni kò tiẹ̀ lé pọ́síbù rárá tàbá wọnú pépà bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn fèsì ọkùnrin fpmb tíyàwó padà sọ fọ́kọ rẹ̀ wípé òun kọ́ ló ní àwọn ọmọ tó ń bí fún mùjẹ́rọ́dù wípé ó kàn sọ fún òun kọ́ ló ní àwọn ọmọ yẹn kò pẹ́ ọkùnrin yẹn sick sickness yẹn ó ní stroke orí ẹ̀ ló ṣe kí ni ó bá jáde kúrò láyé àríkó gbogbo yẹn ló pariwo kí ní hẹ́ẹ̀ kí ní kan ó yẹ kọ́ káàkiri mánéjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí eléyìí bá báyìí lọ́rọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn báwo ọba tó dá wa ó ń pèsè fún wa ó ń pèsè jẹ ìmú òun ló ní ẹ̀mí wa ọlọ́run wa sọ nípa rẹ̀ pé fàlẹ́ àtẹ̀jọ́ àlùlílá àdá ẹ má ba ọba wa àtẹgbẹ́ ẹ má ba àwa orogún wà á ń tún àdàmú ní ìtẹ́yìn náà mà títí eléyìí aburú ńlá ni aburú ni ó tún wá ní nǹkan míì tí ó tún máa jọ́sìn fún èyí tó bá gbé kalẹ̀ tó ń jọ́sìn fún yẹn ó ti fi ṣe akẹgbẹ́ ọlọ́run eléyìí là ń pè ní ìṣẹbọ pẹ̀lú ọlọ́run táwọn gbọ́ báwọn kó máa sọ pẹ́pẹ́ tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run yẹn ni wípé ó wá orogún ó ń pa nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run eléyìí léwu eléyìí kí ni eléyìí ó léwu torí pé ọlọ́run bá níkẹ́ láti kára rẹ̀ sọ wípé òun ọlọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù lòun ọlọ́run orúkọ foríjì fọmọ ẹ̀gbẹ́ èèyàn àmọ́ tẹ́ rí ẹ̀ṣẹ̀ ṣíríkù kí ẹ̀bá ọlọ́run bá wóró ojú kéèyàn dá nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run ìyẹn ò láforíjì wájú ọlọ́run àti tẹ́ni láti kí ni tó bá túbá tó já kó ń bẹ̀ kó torí pé ó jáde láyé kí ọba lè bá ọlọ́run bá wóró ojú dé jáde láyé subhanallah eléyìí ni tó jẹ àwọn àfáà súnà lógún jù ìyẹ̀lẹ́ máa rí tó ti máa tẹ́ pẹ́lẹ́ máa ẹ̀wọ̀n pẹ́ pẹ́ wàhálà wọn tẹ́ ti pọ̀ jù wọ́n ti wá wọ gbogbo máa mùsùlùmí àwọn tí èṣe mùsùlùmí wà ọmọ mùsùlùmí ló ní ìjẹ́ mùsùlùmí ó ti kèké rí kò dẹ̀ mà látara kí ni látara tó ń lágbárí ìdájọ́ ìdájọ́ kan náà ló wà pẹ̀lú alkufuru alshirk lakin alkufuru ahammu min ashirk àmọ́ kúfùrù ó fẹjú nínú kiri nínú ìtumàjú ṣíríkù lọ àmọ́ ìdájọ́ kan ló ń bẹ pẹ̀lú méjèèjì ẹni tó bá ti ń ṣe ṣíríkù ó ti di kí ni kàfíìr ó ti di kèfèrí gbogbo ẹni tó bá ti ń ṣe ṣíríkù pẹ̀lú ó ti di kí ni ó ti kúrò nínú ìsìláàmù eléyìí làwọn àfá ọmọ bí ń pariwo fún wa mùsùlùmí ẹ jẹ́ ká ṣọ́ra wa torí kú mò ń kírun mò ń gbàwẹ̀ mò ń yọ zàká kò ní kí ìyàn má lọ́rọ́ lu ọgbà ọlọ́run lágbárin kí ni lágbárin ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run. nínú sọ́rọ́tù dàyí náà ọlọ́run iná lẹ́dí náà kafaru min ahli kìtáàbì wal mushrikina fi nari jahannam khalidina fiha. ulaika هم sharrul bariyya kí lọ́wọ́ bá ní kíra jẹ́ mẹ́rẹ̀ ọlọ́wọ́ bá ní kíra so kúfúrú àti ṣíríkù ó pè papọ̀ mọ́ra wọn iná lẹ́bí ìlà kafaru min alì kìtà ọlọ́ni èyí àwọn tí wọ́n ṣe kèfèrí nínú àwọn ìta ọkùn tíra wal mushrikina àti àwọn olùṣẹ́bọ pẹ̀lú ọlọ́run àwọn méjì kí ni ìgbàgbé wọn inú náà ni ìnáàrí jahannam àmì èjì ó jọ wọ náà ẹ ti di báyìí oríṣiríṣi wá ní àwọn mùsùlùmí ń gbà ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó dá wọn kí ọmọ akorúkọ ọlọ́run kan fún ní àdúrà kan tó lọ ṣe ọ̀nà àdúrà tó ń ṣe yìí àwọn orúkọ àlùjọ̀nú kan tó gbóná ń bẹnu ẹ̀ ìwọ tí wọ́n ní kó máa pe yá àlá tó bá tó pe yá àlá àtàkó tó máa pe yá jàǹgbàtà yá hílù yá kọ̀m̀bọ̀kùnbọ̀ yá hílù

ní ọba o ti rí báyẹn àfáà ló fún ẹni àdúrà yẹn ni ọmọ tí ó ní ó ti sọ di mushrik pẹ̀lú ọlọ́run àbórúkọ màláìkà kanáà ní kó máa pè ní oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdéyàn ló lọ bá ní àwọn ní àá ah, àfáà náà ní kódà màláì àfáà ní àwọn àfáà nàgbà kí ó túmọ̀ nígbàkan tó ṣe pé ọlọ́run bá àlíkẹ́ látọ́jú ẹ̀ fúnra ẹnìkan ọlọ́mọ ìwà tó wá ṣe ní à ah, kódà fà ìtarí tó lágbára ni ọlọ́run wà ẹni láti ṣe àwọn àtẹ̀jẹ́ kan láti fi pẹ̀tù sí àwọn ìyá nínú à ó túbà pé àwọn ìyá kan wà lẹ́yìn ọlọ́run tó túmọ̀ sí pé bọ́lọ́run ṣe ń lo agbára tí àwọn ìyá kan náà lo agbára tiwọn subhanallah ó ti di tètè ní lágbárí yẹn ó ń bá ọlọ́run bá níkẹ́ lọ́wọ́rogún nìyẹn ilé yìí wá pọ̀ láàrin àwọn mùsùlùmí pàápàá jùlọ ọgọ̀rọ̀ nínú àwọn àfá agbélé pawó wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí di olùṣẹbọ agbélé pawó àti ti wo nǹkan kan ti wo nǹkan kan ẹ̀yà ẹ lọ ṣe báyìí lọ mọ́yé báyìí wá àìmọye mùsùlùmí ló wá di kíni di látàrí ilé kò ṣe nínú àwọn wọ́n gbé ìfẹ́ wọn ìfẹ́ wọn ìnífẹ́ àpá wọn wọ́n gbé sórí ẹ̀mí wọn ẹgbẹ́ bọ́ ṣe nífẹ́ ọlọ́run ilé náà tó léwu ni ẹlòmí tó bá jáde lé yóò fi fọ́tò ṣéwù ẹ̀ sáyà báyìí tó bá gbàgbé fọ́tò yóò tó pààrọ̀ lé lọ mú ilé yìí náà léwu ọlọ́run wa mílẹ̀ náà máa ń yẹ̀ tẹ́kì zoomin dúró ní láì àndáàt ọlọ́run ó ń bẹ́nu àwọn èèyàn máa ń yẹ tẹ́kìzúmi dúnni láì andat tí wọ́n mú nǹkan mí ní olùpè tí wọ́n máa pè lẹ́yìn ọlọ́run yóò ìbúnà òǹkà òbìlà wọ́n wá nífẹ̀ẹ́ àwọn nǹkan náà bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run déédé 50-50 wàlẹ̀dínà àmànù ẹ̀rá wọn nígbà gbódúdó ashaddu hubban lillah ìfẹ́ ọlọ́run léka ní kíni ló kàyà tiwọn wọ́n á dá nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run ìbádọ́lá ọ̀nà ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn ń gbà ṣe ìbàjẹ́ lórílẹ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀sìn rẹ̀ oníkíní òun da nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run káàkì nǹkan míì bá ọlọ́run bá níjọ ogún ọgọ́rọ̀ mùsùlùmí ló kó sọ́dọ̀ eléyìí ọ̀nà àti kọ́ lórí eléyìí má má fa kankan má mú kankan má mú ẹnìkan wòlíì kan pé àwọn táwọn sọ̀rọ̀ yìí wòlíì ni wà àwọn ti ya wòlíì ti bí wa ajá ti wa wòlíì ní orí òpé ṣàìtánù bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ajá ẹran lé wa ní kódà ìgbẹ́ lẹ́yìn gan ní eléyìí náà ti wá pọ̀ àìmọye mùsùlùmí lóde àìmọye ìkọkúkọ ọ̀rán dáradára ẹ̀mí máa sọ̀rọ̀ yí padà ọlọ́wọ́ ní sọ̀rọ̀ ọlọ́wọ́ kó nǹkan mi á jùbírí kan àbùkù yóò ka iyalaya àbùkù ọlọ́run kan tó rí hamburg bá ti jùbìrí ìlú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn àfáàyìn ilẹ̀ yorùbá ni wàláyé ó wà lórí social media yẹn pọ̀ dáadáa ti pé à ah, èmi ọ̀rọ̀ ọba tó dá mi kò má tètè sọ̀rọ̀ mi sí sọ pé ṣàìtọ́rù ti wà nínú rẹ̀ wàláyé ìwé báyìí òun náà èèyàn rẹpẹtẹ ti ìbádàlá ẹni ká sọ́ra wọn a irú àwọn òbí ilẹ̀ ìjọba pọ̀ dáadáa nínú ẹ̀sìn àti ká ṣe kí ni ká sọ́ra fún wọn káwọn náà káwọn bá dára wọn lórí kí ni lórí ìbàjẹ́ ká má kọ́ sí ìyá ọlọ́run abẹ́rẹ́ ọ̀bà yóò gba àdúrà wọn. والصلاة والسلام على رسول الأمين عباد الله àwọn òbílẹ̀jẹ́ nínú ẹ̀sìn ọlọ́run oníranran ọ̀nà o ni wọ́n ń gbà ṣiṣẹ́ inú ẹ̀ o ni kéèyàn ṣe kètò ní pẹ̀lú ọlọ́run kó bẹ̀rù bá rí pé kò sí tó ń jẹ́ ìjọsìn lọ́dọ̀ tó òun ògbọ́lọ́run gbọ́ òun ní jọ́sìn fọ́lọ́run àbí kó ṣe wípé èèyàn jọ́sìn fọ́lọ́run ó tún wá ń da nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run táǹpẹ̀ ní àṣír ìbá ọlọ́run bá ní kan láwọ́rogún ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run nínú ọ̀nà kan ní báwọn èèyàn ń gbà ṣe ìbàjẹ́ sí ẹ̀sìn ọlọ́run ìbá àdọ̀lá ìran bí ẹlẹ́ẹ̀kẹta oníkíni annifaq annifaq eléyìí ó ti dàpọ̀pọ̀ mọ́ èdè yorùbá àmọ́ ìtumọ̀ náà ní kí ọmọ ṣe kí ni kó mọ́ ṣe àgàbàǹgebè pẹ̀lú ìjọsìn fọ́nà kó mọ́ ṣe àgàbàǹgebè lórí ìjọsìn yẹn eléyìí náà lágbára o torí pé táwọn àfá pè ní wípé ìtànpè ní nípa wọ́n ní òní kí a ṣe ìzàárù lọ́yì tó fi dáadáa hàn síta tó wá ṣe ìbùtọ́ọ̀nù ṣàrù kó wá fi aburú kó fi pamọ́ sínú ìyẹn ní izharul islam kó fi islam kó fi hàn síta kó wá ṣe ìtọ́nù ṣírkà kúfùrù kó wá fi kúfùrù ìṣe kẹtẹrí pẹ̀lú ọlọ́run kó wá fi yẹn pamọ́ sínú. àwọn ilé ìlànà ní kí ni mùnáfìkì àwọn mùnáfìkì èèyàn gbogbo ẹni tó bá fi mùnáfìkì ẹ̀sìn tó bá fi ròyìn ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti rugi oyi torí pé tó lágbára ni kíyàn ṣe nìfàs pẹ̀lú ẹ̀sìn ọlọ́run nínú ọ̀nà kíyàn ń gbà ṣe ìbàjẹ́ sí ẹ̀sìn ọlọ́run ní kíni onílé àbálọ́nu fúrátùn bákọ́rà ọwọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ní kí ọlọ́rùn àwọn mùnáfìkì látara kiri torí pé wọ́n kọ́ àdáwọ̀ bá anábì gan sallallahu alaihi wasallam wọ́n bá àwọn anábì púpọ̀ wọ́n dààmú ànábì púpọ̀ gan-an torí ìsìláàmù ni wọ́n fi hàn síta àmọ́ nǹkan míì ló wà nínú wọn ipò wọn burú jáì níwájú ọlọ́run bá dẹ́dà ọgbọ́rọ̀ mùsùlùmí náà ló tún kó ságbẹ́rì yìí mùsùlùmí ni wọ́n ṣe kí ni ni wọ́n kó yìí ọlọ́ni يخادعون الله وهو خادعهم وإذا قام إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء فمن يدل الله فلن تجد له سبيلا الله ني أيها منافقي يخادعون الله وانت الله وانجت بلو fọwọ́ àdé ọ̀hún ọlọ́run wá jí kí ète wọn kó jẹ gàba lórí wọn bẹ́ẹ̀ wọ́n ń tara wọn láwọn ṣe kí ni àwọn ń tọ ọlọ́run ọlọ́ni wọ̀n ìgbà kọ́ọ̀mù ilẹ̀ kọ́lá kọ́ọ̀mù kùsálà tó kírun láti kírun wọ́n kírun pẹ̀lú àti tí mùsàbíbàbí náà ni wọ́n ọlọ́ni ẹ tó ń fi sí ìfì fọ́hùn láàrin tí wọ́n ṣe láìlá àwùlá ìwọ̀ láìlá àwùlá wọ́n àfi tí ìbàdẹ́ ni wọ́n àfi fọ́hùn ẹ̀rí ẹmọ pé kéèsì wọ́n lé kéèsì wọ́n lé ọlọ́ni nígbà tó ròyìn àwọn mùnáfíkì ẹbákan náà ọlọ́ni wà yíká kí ilẹ̀ aláàrùn látù tìdù fìlhárù nígbà tó máa ń sọ fún wọn àwọn mùnáfíkì áyà yìí nínú tọ́ntù bá kọ́ra sórí wọn náà lè sọ̀kalẹ̀ ọlọ́ni wà yíká sọ fún wọn ṣe ni olùtáyé ọlọ́ni àlá innahum humul mufsiduna walakin la yash'urun àwọn ẹni wọ̀nyí olùbalẹ̀ ọlọ́wọ̀ bá àlíkẹ́ lájẹ́ ni wọ́n àmọ́ wọn fúra mà ipé wọ́n bàjẹ́ láwọn wù ọlọ́ni wa idha qila lahum aminu kama amana an-nas ókè ìgbàgbọ́ tó pé ẹ̀yin náà gbàgbọ́ báwo yìí náà ṣe gbàgbọ́ almuhajir àti àwọn àǹfọ́rù bí wọ́n ṣe ní gbàgbọ́ náà náà qalu àmínú ah, amana as tó káwọn náà gbàgbọ́ bí àwọn òmùgbẹ́ bá ṣe gbàgbọ́ ọlọ́ni aláyínà wọn mú sùpà áwú wà láti lẹ́yà àlẹ́mùn àwọn tó ń pẹ́ àwọn èèyàn ló mú bọ̀ àwọn gangan ní kí ni òmùgbẹ́ ni wá wàyí dálà kúnlẹ̀ dínà àmànú pọ́lú àmànà tó bá rí àwọn onígbàgbọ́ òdodo tó àwọn àti àwọn ọmọ yéèsì ẹgbẹ́ wọn wọ́n ti kí ni wọ́n ti jọ máa ṣe bákan náà ni mùsùlùmí yóò wà mọ́síláṣí yóò wà kírù yóò tún lọ lóòrù yóò tún máa lọ ṣe oríwo ìyà irú mùsùlùmí wò nílé yìí ni ni tàbá yá yẹn ìwà tí a bá yá yẹn ti tó ìyàlọ́wọ́ òṣèròyìn àwọn mùnáfìkì dáadáa ìyá wọn àti àwọn kèfèrí bákan náà ni ó dà tí wọ́n ti fẹ́ ilẹ̀ ọlọ́ni inna al-munafiqina fi darkil asfal minan nar ẹ̀rí àwọn mùnáfìkì wọ́n máa bẹ ní ìsàlẹ̀ ọ̀gbùngbùn náà àwọn tá fi tẹ́ ìsàlẹ̀ náà ni wọ́n torí kí ni torí wọ́n ìjọsìn wọn kò ń ṣe ìjọsìn tó dénú wọn gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rẹ̀ ní mùnáfìkì ẹni ẹ̀sìn bàbá ògbọ́mọ́nà pẹ́fẹ́ náà mùsùlùmí ní jájá tí pọ̀ sí ẹ̀sìn bàbá ògbọ́mọ́nà ìyà ló ń kọ lẹ́tà sí yẹn má fi ọmọ yìí má fi jẹ àwájú ọlọ́run torí kí wọn náà ní ẹ̀skéèpù kó wọ́n máa ní ó ìkánná ọmọ ìyàwó bí ìjẹ ìpa àbí wọ́n sọ kéèsì ìyá kan fún mi ìyá tó ti kú wọ́n jọ ń kírun nínú mọ́sálásí ni wọ́n jọ wọ́n ní kódà olóòtú máa ń bá wọn fàdé yóò tún gbálẹ̀ yóò ṣe mọ́sálásí dáadáa wọ́n ní ojú bí oṣù mẹ́rin lọ tí ọlọ́jọ́ òde bá yà náà ìyá bá ń gbẹ̀yìn ó bá ń lọ chọ́ọ̀chì nítorí kí ni wọ́n nítorí pé ọmọ ẹ̀ sùn ó lálàá ọmọ ẹ̀ wá sùn ó lálàá ìyá ẹ̀dá pa ìpàdún mi ìyá náà bá ń torí ẹ̀ ó bá ń sáré káàkiri ó bá ń sáré káàkiri. ẹni tí wọn kò ṣe tẹ́lẹ̀ àtàkùn lọ́wọ́ káàkiri ẹ̀kọ́ gidi oṣù mẹ́rin lọ obìnrin padà dákẹ́ bó ṣe kíni ó bá jẹ́ ta ní ti lọ ṣọ́ọ̀ṣì tèmi o ọlọ́run kọ́ kíní ọlọ́run kájò ojú oṣù mẹ́rin lọ ìyá pápá jùlọ látara burú owó àwọn àfà àmẹ́yọ́ mùsùlùmí ló ń jọ́sìn fọ́lọ́run wọ́n ń ṣe iye méjì pẹ̀lú ẹ̀ ọlọ́run kìlọ̀ fúrú àwọn ìrà yìí ọlọ́run wà nínú ẹ̀mẹ́sìn yà àbùdùlá àlẹ́ harfin ọlọ́run bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀gẹ́ tó ti pé wọ́n ń jọ́sìn fọ́lọ́run lórí òrèsé lórí iye méjì ni wọ́n ti ń jọ́sìn fọ́lọ́run ìkọlọ̀bà àlẹ̀wò sí i àmọ́ tí àdánwò kan bá dé bá wọn wọ́n yí ẹ̀yìn padà wọ́n ti gbére sá lọ ọlọ́nirú àyìn báyìí khasira dúníyà wal akhirah ó ti pòfó lé ayé ó ti pòfó àlùkìyàmà zalika wal khusranul mubin ilé ìní òfò tó lágbára jùlọ tí mùsùlùmí ẹ má ṣe nìfàt ẹ má ṣe àgàbàǹgẹ̀dẹ̀ pẹ̀lú ọlọ́run ìsìláàmù tọ́lọ́run fún wa náà ní kò pé méjì ẹyọ kan náà ni mo tún lọ́rọ̀ máa gbàdúrà ọlọ́run jẹ́ ká rí ẹ̀sìn ṣe kí títà dé bá wa lórí ẹ̀ má jẹ́ ká lọ síbi nǹkan mi ọkàn wa bọ̀rọ̀ jòkúlẹ̀ níbi ìsìláàmù tá ń ṣe kò sí nǹkan mi ìmọ́lẹ́yìn ìsìláàmù má ṣe ìsìláàmù níta kò tó ọmọ ṣe kí ni kó máa lọ ṣe nǹkan mi lẹ́yìn tó bá ṣe lẹ́yìn ó ń ṣe nìfàk àgàbàǹgẹ̀gẹ̀ ló fi bá ọlọ́run lò ó ti ń kọ̀lẹ́tà sí ya nìyẹn abẹ́lọ́mà níkẹ́lá kó ṣe wá lẹ́nu rẹ̀ tó gba ìjọ tiwọn تضعوا عباداتها ولا تبره سبحانك اللهم الحمدك أشهد أن لا إله إلا أنت سبحانك إليك ثم إلى الصلاة يا الله